الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شرع لعباده الشرائع وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه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 yàtọ̀ sí àwọn ọ̀ràn yẹn ilé ìtòsí ilé ọ̀ràn yẹn lé wa lórí pé kí a máa mójútó nítorí pé ẹni ọ̀mójútó ọ̀ràn yẹn nítorí dájú ni kó ní tìǹ kò sí nínú ẹ̀sìn Islam bíi sọlẹ́t ẹni tí kìí bá ṣe sọlẹ́t kò lè jẹ́ mùsùlùmí rárá anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní al-ahdu alladhi wa baynahumus salat faman tarakaha faqad eléyìí tí ń bẹ láàrin àwa àti àwọn òun náà ni sọlẹ ẹnikẹ́ni tó bá ti fi sọlẹ ti sílẹ̀ onítàn ti kèfèrí torí ẹ̀ àwọn sọlẹ ti àkókò márùn eléyìí tí Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa tó ṣe lọ́rùn àyàn léwa lórí ike ká máa mójútó ọ̀ràn àyàn ló jẹ́ lórí wa ike ká máa mójútó sọlẹ ti wà gbọ́dọ̀ tẹ̀sí yàtọ̀ sáwọn ọ̀ràn àyàn yìí ẹ̀ka máa mójútó àwọn náfìlà ọ̀pá jùlọ. àwọn anáfílà eléyìí tó ṣe pé òru iná lèyìn á ti máa ṣe wá tí ẹ bá mójútó àwọn anáfílà tòru yìí àwọn orí pọ̀ nínú rẹ̀ dáadáa sí wa tọ́lọ̀ máa ń ṣe fún ẹni tí bá mójútó ǹjẹ́ ọlọ́run wá ní bẹ fún ká máa forú ká máa ṣe náfílà yìí àti pé àwọn anáwó oná gbà tí ṣíṣe bẹ́ẹ̀ tí ó fi O ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní kánú qalilan min ma yahja'un wa bil ashari hum àwọn làwọn ẹni tó ṣe é pé àkókò kékeré báyìí ni wọ́n á máa fi sùn lóru tó bá di àsìkò sààrì wọ́n á máa fi tọrọ àforíjì lọ́dọ̀ àkókò kékeré báyìí ni wọ́n á máa fi sùn oorun tí wọ́n wọ́n á ọlọ́run tó ròyìn wọn níbomi ó ní tatajafa junubuhum anil madaji' wọn á máa gbé ẹ̀gbẹ́ wọn sá jìnnà sí ibùsùn wọn àwọn ajẹ́ni tó ṣe ike àwọn ẹsẹ̀ni tí máa fi gbogbo òru wọn tí wọ́n máa fi sùn wọn á máa gbẹ́gbẹ́ sá jìnnà sí ibùsùn wọn torí ẹ̀ àwọn náà lára ọ̀rọ̀ yìí bá wa wí tí báwọn náà fẹ́ sórí rẹ̀ tí bá fẹ́ wà lìjẹ́nà ẹgbọn tó lọ sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam wọn yà ayyuha al-muzammil qumi al-layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw zid alayhi wa rattil al-qur'ana tartila ìwọ́tọ̀ dasọ borí dídé kọ́ máa sin lọ́n ní gbogbo òru tó bá yẹ ní àkókò díẹ̀ báyìí gbogbo òru ni kọ́ máa fi sin lọ́n. kọjá ìdajì òru àbí ntọ́jú bẹ́ẹ̀ lọ àbí kò dín díẹ̀ kù nínú ẹ̀ eléyìí iná lòfin tọ́lọ́wọ́n bá ṣe fún ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam ó yẹ kémi pẹ̀lú rẹ káwọn náà ká lè rẹ̀ nínú eléyìí bilal radiyallahu anhu ọgbà ẹgbà wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam. anabi aleikum bi qiyami layl ẹ máa fi òru jí sin lọ ẹ máa jí lóru láti máa ṣe àwọn anáfílà tá a máa fòru ṣe fa innahu da'bu s-salihin fa innahu da'bu s-salihin qablakum torí pé ṣe sí àwọn ẹni rinu láwọn ẹni rẹ tó síwájú yín àwọn ẹni rẹ tó síwájú wa ìṣe wọn nù. وهو قربة عند ربكم فسجى الشارع إليه تلك يوصيم ولو ألدعين ومغفرة للسيئات فسجى أنت لما ستريرك ثم انقفر فعوى الوري فكان ومنهات من الإثم أسمى لين جنسات السلام أدفي أدفي كانت إمام الترمذي تقول جادي فسجى قناة تقوى أنا داني torí alḥasan albasri rahimahullah wọn láwọn ọmọ èèwọ̀ nínú àwọn àjọsìn iná ní ìjọsìn tó ṣe wípé ó lè kókó jù láti ṣe bíi sọ láti fi àmà jí lóru láti ṣe òun ló lè jù wọn á sọ fún yín pé àwọn ẹni tí máa jí lóru yẹn kí ni ìtumọ̀ àmálẹ̀ eléyìí tá a máa rí lójú wọn alḥasan albasri ó sọ wípé bẹ́ẹ̀ ni ìmálẹ̀ tá a rí lójú wọn yẹn ń ṣe lọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àwọn ẹni tí ń jí lóru yẹn àwọn á fi òru wọn á fi jí wà pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run wa bùn wọn díẹ̀ ó bùn wọn ní díẹ̀ nínú ọ̀málẹ̀ rẹ̀ láti lò àwọn á òru wọn fi dánìkan wà pẹ̀lú Allah ní ìgbà tí àwọn aráyé yòókù táwọn sùn kalẹ̀ gbanagada ọlọ́run wa bùn wọn ní díẹ̀ nínú ọ̀málẹ̀ rẹ̀ nínú àwọn akẹ́tọ́ máa ń ràn lọ́wọ́ láti lè dìde lóru láti sin lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí pín sí ọ̀nà méjì wọ́n ń bẹ nínú wa àwọn nǹkan tó hàn ó sì ń bẹ nínú wa àwọn nǹkan tó pamọ́ àwọn sábàbí eléyìí tó hàn tó yẹ kó tí yẹn bá mójútó èyàn lè má dìde lóru láti sin wa náà ni alákọ̀ọ́kọ́ kéèyàn di oúnjẹ tí bá máa jẹ kù nítorí pé tí yẹn bá máa jẹ oúnjẹ tó ń jẹ bá pọ̀ nítorí dájú kó èèyàn pọ̀ iná làwọn rere. ní wọ́n ti sọ pé la ta'kulu kathiran fatashrabu fatanamu kathiran fatakhsaru kathiran wọ́n ní ẹ má máa jẹ oúnjẹ tó pọ̀ kẹ́ wá dẹni tó ti pé ó bùkátà láti mú mi kẹ́ wá tó máa sun oorun tó gùn púpọ̀ kẹ́ tara rẹ̀ dẹni tó ṣòfò tó pọ̀ púpọ̀ bá ti pọ̀ ìyẹn ọ̀ máa tó ṣe pé yọ ọ̀ máa oúnjẹ àti omi ti pọ̀ nínú àwọn nǹkan méjèèjì wọ́n pè fún ọrùn eléyìí tí ó lámì ìfàágùn nínú tí ẹ bá sì sun ọrùn ó jẹ́ oorun tó lámì ìfàágùn nínú èèyàn ṣòfò tí ó pọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni ó fòyàn kí ló gbogbo èèyàn tí wọ́n ń gbìyànjú láti jẹ́ pàwọn náà nípìn nínú dáadáa tí wọ́n pínlẹ̀ kan lálẹ́ gbọ́ pé ó sùn látàrí oorun ní òbí wa gba tíkẹ́ẹ̀tì àlùjẹ́nà oorun kọ̀ oorun yẹn tẹ́ bá ti sọ̀rọ̀ alẹ́ fún yín báyẹn jẹ́ nì tẹ́ bá sọ̀rọ̀ alẹ́ fún oorun gbogbo dáadáa ni ó fún yàn ro kí èsì ń tọ́ ń jẹ tó ń jẹ bá ti kọ̀ lápọ̀jù èèyàn àtẹni tí mu mi lámujù tí èèyàn bá ti ń jẹun lájẹjù tí mu mi lámujù yóò máa sun oorun àsùnpara bẹ́ẹ̀ bá ti jẹni sísùn lásùnjù yóò ṣòfò tí ó pọ̀jù. kọ́lọ̀ ẹlẹ́dàá kó sànù wá. nínú àwọn nǹkan tí tó máa rán yìí lọ́wọ́ ó náà ní kékeré yóò kíyèsí iṣẹ́ tí yẹn ń fọ̀ sáńsẹ́ tó ṣe pé yóò máa gba agbára èèyàn ẹni tó bá pé agbára bá ní tí ń fi ọ̀sán ṣe kò sí tàbí ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bá yóò ti jọjọ òní rọrùn lọ́rùn láti sùn nítorí pé àárẹ̀ ti ń bẹ lára rẹ̀ yẹn yóò pè fún ìsinmi tí ó pọ̀ ẹni tó bá ti ń bùkátà láti sinmi ní ìsinmi tí ó pọ̀ kò ní rọrùn rẹ̀ lọ́rùn láti jí láti sin ọ̀rọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa nínú títún máa rán yẹn lọ́wọ́ eléyìí tó lè fojú rí òun náà ni alqaylula oorun téèyàn máa ń sùn lọ́sàn tó bá ti lè sun oorun yẹn lọ́sàn ó ti dínkù nínú àárẹ̀ ara rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tó bá sùn lóru pẹ̀lú ògbọ́lọ́ wàá lè jí láti jí sin lọ́wọ́ ọba ẹlẹ́dàá rẹ̀ yàtọ̀ sẹ́ńtọ́ yẹ pé nígbà ṣiṣẹ́ lọ lọ́lọ́gbọ̀n dáadáa náà ni àsìkò tó tó fẹ̀gbẹ́ lélẹ̀ lóru ìgbà náà ló tó sinmi àárẹ̀ ti pọ̀ lára kò lè ṣeé ṣe kọ́rọ̀ ọlọ́run pé kọ́ máa jí láti sin lọ́wọ́ ọba lóru nínú nǹkan tí súnmọ́ ara yẹn lọ́wọ́ ó ní kéèyàn ó dínà sẹ́sẹ̀ ẹni tí bá ń dẹ́sẹ̀ tó ti pé àwọn àwa pálapàla àwọn àwa àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kanṣukanṣu òun náà lọ ń dá ní gbogbo gbà ẹsẹ̀ tẹ́rìn ẹ̀ ó máa ń kọ́ dínà ẹni láti ṣe dáadáa ó máa ń kọ́ dínà ẹni láti ṣe nítorí asorí rẹ kò lè rọrùn fẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀ láti ṣàṣe jí lóru nítorí pẹ́sẹ̀ tó ń dáhùn àṣemúni mọ́lẹ́sùn dìgbà tílẹ̀ bá tó má tó ń yọ ni bàtí èèyàn bá ti dènà sẹ́sẹ̀ kò ní rọ ọlọ́run láti jẹ́ ẹni tó ṣe pé ọmọ ajílóru láti sin láwọn ọba ẹlẹ́dàá wa. الإمام سفيان الثوري رحمه الله وأن حرمت قيام الليل خمسة أشهر بذنب أذنبته وأن الله أبا قد لي رجي لا تسلم أبا نين رفضي دي سمان مبنية جاءت دي لور سلام فضي دي سمان إن لانفعني أتجي كيلو دي نتولي أسي يوكاتي موسي wọ́n wá dúró ẹsẹ̀ tí wọ́n ti sẹ̀ ó ti yá ọ̀dájú burúkú nídìí ká sẹlọ tó ti sẹlọ ò ti gbádùn wọn á ń sọ̀rọ̀ kìámù lẹ́yìn kí ni wọn fẹ́ẹ́ fi ṣe kò sí nínú àjẹndà tiẹ̀ rárá nínú àwọn kan tó jẹ asbabun batina àwọn sábàbí tó pamọ́ eléyìí máa ràn yàn lọ́wọ́ téèyàn bá rí i ṣe láti máa di lóru nínú kí ọkàn wọn mùsùlùmí ó ọmọ sí mùsùlùmí. oníjàni tí ń bínú mùsùlùmí oníjàni tí ń ṣe kéta mùsùlùmí oníjàni tí ń ṣe lára mùsùlùmí òní jẹ́ ẹni tó ṣe pé kọfẹ kó orí kọ tẹ sí mùsùlùmí torí ẹ tọba ti jẹ bẹ́ẹ̀ pẹ̀lú ògbọlọ ọkàn rẹ òfúyẹ ọkàn rẹ òní wúwo tọba sùn yọrọ Ọlọ́run láti tètè jí láti sin Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá rẹ èèyàn jẹ ẹni tọkàn rẹ tó fúyẹ́ sáwọn mùsùlùmí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn subhanallah akéke burúkú àti ejò olóró ń bẹnu ẹ táwọn ọmọ ayá rẹ nínú ẹsìn islam ẹ̀rín yagi náà ló máa rin níwájú wọn ẹ̀rín tí ò dénú bọ́ọ̀rọ̀ mi ò dénú mi iná lẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé bẹ lẹ́yìn rẹ tí ẹ bá wò ẹ rí i pé wọ́n ti kó lẹ́yìn yín ẹni tó jẹ́ pé ojú lárí ni ẹni tó jẹ́ pé tó bá dáa fún ẹ ìdùnnú rẹ ni tó bá kù díẹ̀ káàtó fún ẹ tó bá dáa fún ẹ ìbànújẹ́ rẹ ni tó bá kù díẹ̀ káàtó fún ẹ ìdùnnú rẹ ni tí bá ṣe yín ìbànújẹ́ ni fún wa táburú bá kàn yín wọ́n lọ gbàjọ ni. ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ kò lè rán ọlọ́run kan máa sí lóru kí lọ́ba tó máa forú ṣe ìkàlà wọn òṣèkà máa fi òru ṣe. àmì yóò jẹ́ pé ọkàn rẹ̀ mọ́ ilé òfìlẹ̀ jílò. akramakumullah nínú àwọn sábà bí òní àníkó tún jẹ́ ní tọ́gbọ́n lọ́wọ́ àdádáálẹ̀ bàbá aládàádáálẹ̀ ìyá aládàádáálẹ̀ ẹ̀gbọ́n aládàádáálẹ̀ àbúrò aládàádáálẹ̀ tó ẹ̀kọ́ ti fa aṣọ ẹ̀sìn Islam ó ti fa ya ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam oníbọ́lọ̀ ti ṣe lójú èyí tí wọ́n fẹ fàtàrí òdo tó fẹ fi gbé kalẹ̀ òǹlọ́yẹ ká ẹni tó bá rí bẹ́ẹ̀ lóru kí lọ́ọ́ bá máa forú tó ti pé gbogbo ọ̀sán rẹ̀ náà àdáadáalẹ̀ ló se. ṣe kí lọ dára rẹ̀ ó tún forú kò ní ràn máa àwọn máa lóru bẹ́ẹ̀ ni orí fi ń kó jọ ó pè títí tí lè fi má wọ́n lẹ́nu kan yọ sí sẹ́mi kó náà di lóru tó àmọ́ kórí ibú mára rẹ̀ kórí ibú ọyọ sí kó tó di pé lẹ̀ má ọlọ́mọ sàwọn ló lórí ibú ẹni tó lòun fẹ́ pa lẹ́kẹ̀lé owó lẹ́kẹ̀lé owó òfò òun àwọn ọkọ alátoru yọ máa pa alátoru náà di lóru orí ibú ọba sẹ́dáadáa lẹ̀ kò ní rọrùn fún kò ní ọrùn fún rárá nítorí pé ọbẹ̀ ṣe ń tó fi tẹ̀lé tọ́lọ̀ ó fi tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam ọ̀rọ̀ ajá ládàá alẹ̀ kò ní ọrùn fún ẹ. bákan ẹni tí wọn máa di lóru sábà fi mi ó ní ẹni kọjá pọ̀ takìtì pakọ́ sí gbogbo àwọn ẹrù ilé ayé yìí àwọn ẹrù inú ilé ayé máa tẹ̀yàn jẹ púpọ̀ wọ́n máa mú yàn mọ́lẹ̀ fún ìjẹ́kẹ́yàn ọbọ̀kọ̀ ìyàn nítorí ẹjọ́ sórí rẹ yóò dínà sí ibi wọn ti sórí rẹ ẹ̀fẹ̀ irú àwọn eléyìí nítorí onáni pé kò ní lè jí lóru kò ní lè jí lóru nínú ilé ayé olóòlù àwọn tẹlifíṣàn tẹ̀rí yẹn ẹni tó bá sọ̀rọ̀ àyè fún tẹlifíṣàn tó tún wá wá sátáláìtì tó tún fi kún nítorí dájú ni kò ní lè jí lóru o nítorí pé àmọ̀ pé system àwọn sinmi tí wọ́n ń ṣe láwọn sátáláìtì ayé èdè òní twenty four seven ni wọ́n ń ṣe sinimá kan lọ́wọ́ wọ́n sọ pé wákàtí méjì òun náà ni wọ́n fi parí sinimá yìí nígbà ti bá dédàjì wọ́n tún ti ń polówó pé ètò ọ̀tẹ̀lẹ̀ yọ lẹ́tì kẹjọ ètò òun wò yìí lọ ló gbà á sì wà láago báyìí yọ wá lé yọ kẹjọ ètò òun wò lọ gbogbo ẹrú ọlọ́run ti sùn ti sùn láti nǹkan bíi ẹ mọ̀ pé lè gbé esu láwọn àlùtúwa torí pé náà ń bẹ́ ń wọ́n ti sùn láti fi aago mẹ́jọ àbọ̀ ẹlòmíì tó pẹ́ òun ti sùn láti aago mẹ́sàn. ìwọ wá wo sinimá ó tún tan jẹnẹrétọ̀ ó sí lọ́rùn ó gbogbo àwọn àsìkò ọlọ́lá gbogbo àwọn àsìkò táwọn èèyàn máa ń ṣe tí ó di wọn sórí rẹ fíìmù àgbákò fíìmù àdánù fíìmù yálọ́dẹ iná ni wọ́n tó ń sọ tó parí eléyìí o hmm. etí ọ̀tẹ̀lẹ̀ ọlẹ́tìkẹ́ tí mo kàn jáde ni ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí ọkọ sáǹfààní àti wò wọ́n ní wákàtí gbáko ni wọ́n fi ṣe èyí tó ti wò lọ́wọ́ yìí àwọn ni wọ́n parí ẹ̀ wọ́n parí ẹ̀ tẹ̀ parí ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ òkú aago ni wọ́n parí rẹ̀ nu tọ́sẹ̀sẹ̀ sàlùwàlá táwọn ará sí pé mùsùlùmí lọ ọ̀yẹ́ kó wọn sí lọ. wàlá hawla wàlá quwwata illa billah. kò ní bá dìde nítorí pé bá dìde apá kan abala kan nínú nǹkan tí wọ́n ń sọ nínú fíìmù yẹn yóò bá ọmọ lọ kò sì ní rẹ́ni fún ròyìn àti wípé ìròyìn ọ̀tá àfojúbà. eléyìí ń bẹ ọ̀kan nínú nǹkan tí máa ba yé àwọn èèyàn jẹ́ ni tí èdè kan lè ṣètò ọlọ́run ọba ẹlẹ́dàá wa. lẹ́yìn òde òní nínú àwọn nǹkan ilé ayé àwọn kan rádaràdà jágbajàgbà ránran tí èdè ká ṣe tọ́lọ́ ọ̀nà làwọn ẹ̀rọ lérò ánsẹ̀tì òfò eléyìí tọ́pọ̀lọpọ̀ ń kóká kò ṣe jẹ́tọ̀ fò àwọn náà sì sábà bí ọ̀pọ̀lọpọ̀ ó fi sórí ibú nítorí pé kí ló ń wò nù ánsẹ̀tì rẹ̀ kí ló wà mẹ́ owó ọ̀rọ̀ ló fi ní láti jọ́tọ̀ ti ń gbé ọ̀ká owó ọ̀rọ̀ ló fi ní gẹ́gẹ́ bí orí ibú tó fi kó jọ àwọn onígbà bẹ́ẹ̀ lè máa sànù sọ̀lá kọ́ máa wo pé àmọ̀ bá mẹ́sẹ̀gì kan wọlé mo fẹ́ mo fẹ́ browse because ọwọ́ mi ó máa ń já mi dẹni tí mà á browse nínú sọ̀lá tí ló tún ti fẹ́ browse ah ẹ mọ̀ káwọn bàbá wa náà browse kú ni bàbá bàbá wa sẹ́mọ̀ káwọn náà browse kú ni browse òfò tọ́wọ́ adáyé ní ìsìn tí òjé kórìí tí wọ́n fẹ́ pé má ẹlòmíràn sẹ̀ tí ló gbé lọ́ báyìí ń browse ni ń browse ni títí ọlọ́run ọba ti ma ilẹ̀ ẹgbẹ́ ma ilẹ̀ ẹgbẹ́ ma ẹni tó bá lò lù rẹ̀ dáadáa oní òrìkó òrùgùn àmẹ́ni tí ń lò fún ìranù tí ń lò fún ìrẹ́gbẹ́ máa ọlọ́run ni kíá. gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń nǹkan eléyìí tó bá rẹ lò dáadáa ó sì ní nítorí pé ńgbà ọba ti gbà ọba kú yóò máa yà ọ ó ti tán náà nínú nǹkan tó tún pamọ́ tí máa ń ràn lọ́wọ́ fi máa lé dìde lóru òun náà ní kéèyàn jẹ́ ni tó yẹ pé ìbẹ̀rù ọlọ́run pọ̀ nínú ọkàn rẹ̀ ìbẹ̀rù ọlọ́run pọ̀ nínú ọkàn rẹ̀ yóò máa ronú nípa àbẹ̀rù ọlọ́run ní gbogbo ìbẹ̀rù ọlọ́run tó wà lára rẹ̀ yóò máa kó ní gbogbo àwọn àyìnbárì ń bára rẹ̀ kọ́ lọ títí. o náà ní kéèyàn jẹ́ pé ìfẹ́ téèyàn ní sọ́lọ̀ ọ̀gá púpọ̀ nínú ẹ̀mí èèyàn ẹni tó bá jẹ́ pé ìfẹ́ tó ní sọ́lọ̀ ọ̀gá púpọ̀ nínú ẹ̀mí rẹ̀ tí ìmánì rẹ̀ tó sì ga irú wọn ò lè máa dìde láti sin lọ́n lóru nítorí kò ní gbàgbé pé sọ̀láàtì tí mò ń lọ́sàn-án ni àbí lóru ńṣe ni mo láǹfààní àti wọn bá sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn aṣíwájú wọ́n ń pè ní abu suleiman darani wọ́n ní ahlu layli fi laylihim aladdu min ahli lahwi fi lahwihim wọ́n láwọn ẹni tí wọ́n máa jí lóru lóru tí wọ́n bá jí ìgbádùn tí ń bẹ fún wọn bẹ ó ju ìgbádùn tí àwọn elérekere tí wọ́n máa rí nídìí erékeré wọn lọ wọléwulẹ lẹ́yìn wọ́n ní tí wọ́n bá ṣe tọrọ ni ma ahbabtul baqa fi kọba tí wù mí láti sẹ́kù láyé tí ọba sì toro ni kọba tí wù mí láti sẹ́kù láyé alimami muslim rahimahullah wọn gbé ẹgbàá wọ̀rọ̀ kájáde láti ọ̀dọ̀ jabir ibn abdillah radiyallahu anhuma ipa nabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni inna fi layli la saacatan la yuwafiquha cabdun muslimun yas'alu allaha fiha khayra illa ataahu iyyah. wadhalika kullu layla anabi sallallahu alayhi wa sallam wọn ni dájúdájú àkókò kan bẹ nínú òru tó ṣe pé mùsùlùmí kan kò ní kò ń gé àkókò náà lẹ́ni tó ṣe pé ń tọrọ nǹkan kan tọdọ ọba Ẹlẹ́dàá wa àyàfi kí Ọlọ́run tí mùsùlùmí ò eléyìí á máa ṣẹlẹ̀ ní gbogbo òru ojoojúmọ́ dájúdájú kájí lóru ìpele ìpele la lè pín sí ìpele ìpele òun náà la lè pín sí wọn náà gbé àwọn àpele yìí kó owó lágbára rí ọkà kó lè mú kó sì lè mójútó àwọn àkọ́kọ́ àwọn náà làwọn ẹni tó ga jù àwọn náà làwọn ẹni tó ga jù sẹ́kítọ́ ọba sáré títí títí gbogbo eré àsápajúrí tó ọba lè sá. òpin rẹ̀ kó o dépò wọn òun náà làwọn ẹni tó gbogbo òru pátá làwọn á máa fi dìde sí ọba ẹlẹ́dàá o wọn lásìkò kankan tí wọn máa sùn kánú ma yahja'un wa bil-ashari hum ìtumọ̀ ayà yìí wọn ó náà ní kí wọn lásìkò kankan táwọn á máa fi sùn lóru wọn á máa fi sin lọ́ọ̀nì wàhálà ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ <laughs> àwa àti àtàìdá wa ti pọ̀ jù àwọn àwò tọ́lẹ́ bá kú lọ́la iṣẹ́ tá a gbélé ayé ṣe nìkan ní ọ̀rẹ́ kù pẹ̀lú wa oníkàlùkù ronú ara rẹ̀ wò mélòó ni dáadáa tá ṣe ganan rí ṣe rí tàbí rò pààrọ̀ rẹ̀ lọ níwájú ọlọ́run wa wọ́n ní kó múra rẹ kó rẹ lé kó ọ̀nà tó ọgbà tó fi sórí wò pé èyí pọ̀ jù ẹgbẹ́ iṣẹ́ tẹ̀yìn ó ṣe tí ó fi wà lìjẹ́nà tọ́lọ̀ ọba sànú èèyàn tọ́lọ̀ sànú èèyàn kìí ṣe gbogbo òru káfi dìde sí lọ wọn ni apá kan nínú àwọn aṣíwájú wa rere wọ́n á máa ṣe ẹlẹ́kejì ìpele kejì òun náà òru dìde sí lọ òru dìde sí lọ kan nínú àwọn aṣíwájú wa rere àwọn náà máa ṣe kan nínú àwọn aṣíwájú wa rere wọn a máa ṣe báwo láti wá ṣe léyìí tí ó fi ṣe ṣe wọn ni bá a ṣe lè ṣe tí ó fi ṣe ṣe òun náà ní pé ká sùn ní ìdá kan nínú mẹ́ta òru ìdá kan nínú mẹ́ta òru gẹ́gẹ́ bá a ti ṣe wà ní ìsinyìí báyìí a rí kó oòrùn wọ̀ táago méje ó kù sọ́jú mẹ́fà àlùfáàgà yọ lónìí ní nǹkan bíi agogo mẹ́fà ó kù nǹkan bíi ìṣẹ́jú mẹ́rìndínlógún àwọn awòye wákàtí tó wà láàrin méjèèjì yẹn ariko lé ní wákàtí mẹ́wàá ìdá kan nínú mẹ́ta àkókò tá a pè lóru yìí ó wákàtí mẹ́rin ó dín ìṣẹ́jú mẹ́jọ èso túmọ̀ sí pé tí a bá fi wákàtí mẹ́rin ó dín ìṣẹ́jú mẹ́jọ tá a bá fi kún aago méje ó kù ìṣẹ́jú mẹ́fà á rí i pé ó fún wa ní agogo bíi mọ́kànlá àbí tá a bá fi wákàtí mẹ́rin tá a fi kún yóò fún wa ní agogo bíi mọ́kànlá tó aago mọ́kànlá yẹn òun náà ni ìdá kan nínú mẹ́ta òru ìdá kan nínú mẹ́ta òru yẹn lèyàn sùn dà bí aago mọ́kànlá ọ̀ láti aago mọ́kànlá ló ti wá dìde ló ti wá máa sin lọ́n títí táàtún fi rí ìdajì òru tó fi dìde sin lọ́n ìdajì òru tó fi sin lọ́n yun oúnjẹ wákàtí márùn ó lé látago mọ́kànlá ọmọ àti lọ́nlọ́ méjìlá aago kan aago méjì aago mẹ́ta aago mẹ́rin tó bá ti wá tó aago mẹ́rin yẹn sí ìgbà tá àlùfáàjà rí ó fi yọ ọwọ́ àlọ́ sùn tó ẹni tó fi ìdajì òru tó fi dìde sí lọ́nù tọ́lọ̀ kí wọ́n ti ẹ̀ ojú sùn láago mọ́kànlá àwọn òfófó tó ṣe látọ̀sán iná ẹlẹ́sùn máa ṣe títí tó ń gbé ọ lọ lápò kan àwọn ẹni tó fẹ́ soríire àwọn ń lo òru tí wọ́n dáadáa wọ́n sì ń lo fún àtitún dẹ́sẹ̀ ìpele kẹta oní àní kéèyàn fi ìdá kan nínú mẹ́ta òru kéèyàn fi dìde sí lọ́n ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ètò dáàjù oní àní kó fi ìdajì òru kó fi ìdajì òru kọjá pé ń ló fi sùn tọba wá fi ìdajì oorun ooru tí ọba fi sùn ọwọ àjì tọba jí ó jí níbi aago méjìlá ọkọjá ìṣẹ́jú mẹ́tàlá láti gbà yẹn ọmọ abákì amúlélì rẹ lọ títí di aago mẹ́rin kọjá táago mẹ́rin bá ti wá kọjá wàá sùn títí ó fi di pàlùfájà yọ ẹni tó fi dá nínú mẹ́tòrú tó ń fi dúró sí ẹni tí wọ́n fẹ́ dìde dúró ìpele kẹrin olóyìnká dìde sílọ ní ìdá kan nínú mẹ́fà òru ìdá kan nínú mẹ́fà òru oní ẹlẹni tó bá jí bí aago mẹ́rin tó jí ní bí aago mẹ́rin tí wọ́n á ń sílọ títí wọ ìgbà tí alifájàrí bá fi yọ tó eléyìí oní ẹlẹni tó bá jí ní ìdá kan nínú mẹ́fà àti òru ẹ̀yìn eléyìí oná ìlànà tó jí tí ò tiẹ̀ fàkókò sí tiẹ̀ rárá gbogbo ìgbà tọ́lọ̀ ń bá kọ kókó jí náà ni gbogbo ìgbà tọ́lọ̀ ń bá kọ kókó jí ni àmọ́ yóò gbìyànjú láti rí i pé lójúmọ́ kan òun jí lóru náà ni ìpele kẹfà oná ìníjà ni tó ṣe é pé kò ní jí rárá jùgbà tí ọkàn fi ṣe rákà méjì péré lọ rákà méjì péré ó ti ṣe sọ̀látul wítìrì rẹ̀ tẹ́ yọkàn ṣe rákà méjì péré à oná máa dáa lọ sọmọ pé wòye jí rárá òun náà dáa jọ ọ lọ ó wá nínú ẹgbàá wọn rọ iléeṣẹ́ imaamu abu dawud rahimahullah tó gbé jáde ipa nàbì sallallahu alayhi wa alihi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá file jí lóru tó jí tó sì jí ìyàwó rẹ̀ gbà tó jí wọ́n wá jọ sí rákà méjì péré tí wọ́n jọ sí rákà méjì péré ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa yọ ọkọ̀ wọn mina zakirina wa zakirat yóò kọ ọkọ pé ń bẹ nínú àwọn olùrántí Ọlọ́run yóò tún kó kọ ìyàwó pọ́ùn náà ń bẹ nínú àwọn olùrántí ọba ẹlẹ́dàá wa tẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí pé oníkálukú wa la fẹ́ oníkálukú wa la fẹ́ jẹ́ni tó ṣe pé yóò ní ládàá pọ̀ ẹjọ́ wa náà ká gbìyànjú láti jẹ́ni tó ṣe pé yóò máa dìde láti sin Ọlọ́run wa ká máa dìde láti sin ó pàtàkì púpọ̀ ilé ìjọ wa dájú nínú gbogbo àwọn àpẹẹrẹ tá à ń sọ yìí òun náà ní kéèyàn jẹ́ pé èèyàn ń fi ìdá kan nínú mẹ́ta òru èèyàn ń fi ń jí láti sin lọ òun náà lẹni tó jí bí aago méjì báwo kò ṣe wà ní ìsìn èèyàn ò jí láago méjì èèyàn wá sin lọ ẹlẹ́dàá wa èèyàn máa sin lọ títí tí ó fi di bí aago mẹ́rin àbọ̀ tó bá ti di bí aago mẹ́rin àbọ̀ yẹn wàá lọ sùn nítorí pé idaka kan nínú mẹ́ta ti tí wọ́n fi jí yìí ọlọ́lọ́lá jù nínú àkókò tí máa sin lóru nítorí pé sallallahu alayhi wa sallam ó sọ pé ọlọ́run ọba ẹlẹ́dàá a máa sọ kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé ní ìgbà tí wọ́n á n lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì lọ́dọ̀ akramakumullah síbẹ̀ mọ̀ pákókò yẹn iná lọ́pọ̀lọpọ̀ nínú wa láti sùn kalẹ̀ tó ṣe pé àní dìde á a wò ó pé òru láwà kò yẹ ká sì jì kò sì dá bẹ́ẹ̀ tí èèyàn bá fẹ́ ṣe dáadáa tó sì fẹ́ rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó yẹ kí èèyàn lè máa dìde lóru láti sin lọ́run ọba ẹlẹ́dàá wa tí èèyàn bá jí ní ìyá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru yẹn oore pọ̀ níbẹ̀ oore pọ̀ níbẹ̀ púpọ̀ nítorí pé o ti sùn o ti sùn dáadáa gbogbo àárẹ̀ gbogbo àìlera tó lè wà lára rẹ̀ ó ti gbọ̀n dànù tó bá wá dìde nígbà yẹn pàápàá jùlọ tó sì rántí ọlọ́run tó sì rántí ọlọ́run alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi an tó sì lọ́ta lu alẹ́ gbogbo àwọn nǹkan burúkú tí ṣètọ́ni ti kàn mọ́ ọ́lá àwọn ti já dànù ọwọ́ àtìdé ọwọ́ àti sọ̀lẹ́ ìkan kẹta tó kù náà já dànù wàá rí kíláàsì bẹ̀yẹn wàá máa bá ìjọsìn rẹ lọ ní pẹrẹwu ní ọrùn títí tó fi ṣe iye tọ́lọ̀ ń bá ní kó lè ṣe wàá sì máa tọrọ gbogbo tó máa ń fẹ́ lórí ayé àti tàlùkìyàmù nínú òru yẹn nítorí pé o ti ṣe kòńgẹ́ àkókò tí olúwa ẹlẹ́dàá wa tó máa ń wá sí sàmàlẹ́ ayé tó máa ń wá sí sàmàlẹ́ ayé láti rí wípé ta lẹni tó fẹ́ tó fẹ́ n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta lẹni náà tó fẹ́ tọrọ àforíjì kí n ṣe fún. gbèsè ayé wa tá a wà ń yí báyìí padà lọ níjọ́ kan ó sì yẹ ká mọ̀ dájú ìpele ayé yí báyìí ṣe kìí ṣe bùgbé rárá ojú ọ̀nà ni afárá ni láàrin ayé àti ọ̀run nítorí pé bíi àlọ́ gangan gangan ó ná lọ́run kí ibẹ̀ yẹn lọ́mọ àlùjáná ti wà àlùjáná kọ́lọ́ má ṣe lé wa wa ibẹ̀ yẹn lọ́mọ aná ti bá ara rẹ̀ nuna kọ́lọ́ má ṣe nílé wa àwa náà láwa gbìyànjú láti rí i pé a ṣe dáadáa láti fi ran ara wa lọ́wọ́ àwọn dáadáa tí ó jẹ́ kí òṣùwọ̀n dáadáa wa kọ́ tẹ̀wọ̀n tọ́ba di lọ́la gbẹ̀ndà kìyàmà wọn ò ní kó ẹnìkan fún wa tiwa náà ni wọ́n wà kí wọ́n làwọn náà wá ń ṣe lónìí láti sàánú ara wa táwọn ìbá salábòsì táàsì jẹ́ aláìfẹ́ rere fúnra ara rẹ̀ ó yẹ ká gbìyànjú láti rí i pé iṣẹ́ táàsì táàfì sórí ire amójútó iṣẹ́ táàsì tálùkìyàmà wa tí ó fi dáa àtẹ̀tì nípa rẹ̀ ẹ̀ mọ̀ ẹ́ pé ní téèyàn ó ṣe tí ó fi wà jẹ́ náà àwọn nǹkan tó ṣe pé kò ní wu ẹ̀mí nì kò ní rọrùn kò ní rọgbọ fún ara láti ṣe iná ní máa déèyàn wà lìjánà àwọn ó mami ọba ńlá mu àwọn náà ní máa ṣe sábàbí wọ náà kọ́lọ́ ẹlẹ́dàá kọ́mọ́sí wọn tọba tí ó sì ti yàwó tí ṣe kìyàmù lẹ́lì tó fi kú o nítorí pé obìnrin òun á máa fẹ́ kọ́ ọmọ afárá nu yóò máa fẹ́ kọ́ jarun pálù kó jarun pálù ọ̀ yọọ máa fẹ́ kọ máa pa lọkàn tí ò ní rárí fún ọ kó náà máa pìtàn kan tí ò wúlò fún ọ tó ṣe pé ní mà wípé ilẹ̀ kúrò nínú ilé ayé yìí wá padà dẹni tí ó lọ ṣèṣirò níta gbélé ayé náà èmi náà bá pé wọ́n máa jí lóru ìyàwó ni ọ̀jẹ́ ìmọ̀ pé wọ́n máa jí lóru bísínẹ́sì àfi máa ń ṣèṣirò gbogbo ọjà tá a tà ní àtúmọ̀ plan bọọlụ láti ṣe fẹ́ sọ̀la èmi náà bá pé wọ́n máa ti lóru wọ́n lọ àwọn mẹ́ni ọ̀rọ̀ mẹ́ni ọ̀rọ̀ mẹ́ni ọ̀jẹ́ àìwọ́ náà sàánù mi èmi náà bá pé wọ́n máa ti lóru àwọn ará lé wa ni àwọn èèyàn rádaràdà wọ́n jí ya gbogbo àwáwí gbogbo àhesọ níjọ́ tó ní wúlò ṣe ńlá ń dúró dè lọ́kàn nínú ẹni tó mójútó ọ̀rọ̀ ara rẹ̀ ṣáájú kó tó di pé kúpalẹ̀ rẹ̀ ma ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí wọ́n máa ṣe dáadáa dáadáa tí sẹ́kù téèyàn ó fi àlùjánnà wọ̀ ọlọ́run ọba kó ṣàánú wa aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé owó ọ̀nà láti máa jí lóru láti máa jí sẹ́sì fọlọ́wọn ọbẹ̀ ẹlẹ́dàá ọ ṣùgbọ́n ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ó ṣòro fún láti ṣe bẹ́ẹ̀ a máa wúwo lára rẹ̀ láti lè dìde kódà tó bá dìde kì í rọrùn fún láti jí ṣe sọ̀láàtì ìwọ náà njẹ wọn náà lè ṣe láti rí dáadáa nínú òru náà wà ọfẹ kó ṣe pé ò lè jí ṣe dìde dúró àbí tó bá jí dìde jókòó tó bá wá jókòó kọjú sí alùkébìlà kó máa sì rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ nítorí pé mi lè jí sàlùwàlà mi lè jí ṣe sọ̀dáàtì mi lè jí sàlùwàlà mi lè jí ṣe sọ̀dáàtì ó yẹ kó o lè jí ṣe ìrántí ọlọ́run ó kó o lè jí láti ṣe ìrántí ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí ẹ ẹni tí ó wá jí rárá eléyìí òun lórí gbogbo orí ló fòrò tọ́ba wá sí ìrántí ọlọ́run kọ́ máa tó ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ kọ́ rántí pé òru tọ́ba lọ sí kòńgẹ́ ìgbà tó lọ́yìn ẹlẹ́dàá wa máa wá sí sàmàlẹ́ ayé tí wọ́n máa pé ta ló fẹ́ pè mí kí n dá lọ ta ló fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún ta lẹni náà tó tọrọ àforíjì kí n ṣe fún tọ́ba sí kòńgẹ́ rẹ̀ òun dájú òun náà ní pé o ti sórí rẹ̀ bákan náà ó yẹ ká rí pa mójútó tí n bá lè dìde jókòó náà kí n fẹ̀gbẹ́ lélẹ̀ ní ìfẹ̀gbẹ́ lélẹ̀ kí n máa ṣèrántí ọlọ́run ní ìfẹ̀gbẹ́ lélẹ̀ kí n máa pe ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà òòrè wà nínú rẹ̀ ní ìfẹ̀gbẹ́ lélẹ̀ kí n máa pe ọlọ́run ẹlẹ́dàá wa òòrè wà nínú rẹ̀ ẹnikẹ́ni tó bá máa ń jí lóru tó sì ní iye rákà tó máa ń ṣe lóru lójoojúmọ́ tọ́lọ́run wá kádàrá pé lọ́jọ́ kan oorun gbé ọ lọ ó rí kíámù lẹ́ẹ̀lì yóò rí ṣe kò sí wàhálà kíkẹ́ kó ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe láàárọ̀ kó o mú o máa ṣe lóru yẹn kó o mú wa ọ fi rákà kan kún nítorí pé tó bá yẹ kí rákà méje bá ní tó o máa ṣe lóru wọn kì í ṣe wàá fi rákà kan kún yóò di mẹ́jọ tó bá sì jẹ́ márùn wàá fi rákà kan kún yóò di mẹ́fà tó bá jẹ́ mẹ́ta wàá fi rákà kan kún yóò di mẹ́rin tó bá sì jẹ́ pé rákà mọ́kànlá lọ́ba máa ṣe lóru wàá fi rákà kan kún yóò di méjìlá tó eléyìí kò bọ́ nítorí pé àyè wà fún ọ láti san padà lọ́sàn nínú ìgbàwọ̀rọ̀ eléyìí tí Umar ibn Khattab. radiyallahu anhu tó gbà wá tí imam muslim tó gbé jáde anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn sọ yìí pé manama an hizbihi aw an shay'in min faqara'ahu فيما بين صلاة الفجر وصلاة الظهر كتب له كأنما قرأه من الليل ẹnikẹ́ni tó ń bá gbé lọ tẹ́kù ọ̀run tó gbé lọ yìí òun náà lọ́kọ́ dínà kó alukurani tí ma ké lóru ọwọ́ ake láàrin àṣùbà sí sọ̀láàtì gbọ́họ́ wọn kọ́ ládàkalẹ̀ fún bí ìgbà tó ṣe kóòrù náà lókè wọn pè ní tí ma ké nítorí pé ńgbà tó jí lóru alukurani náà lọ́ọ́ ma ké nínú àwọn tó ń bá ń ṣe bákan náà ó burú já kí èèyàn tó ṣe wípé kì í ti tíyẹn bá máa pàtì àbúrò ń bẹ́ńbẹ́ o anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ fún abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhuma wọ́n sọ fún yín pé la takun mithla fulan kana yaqumu al-layli fataraka qiyam al-layl muttafaqun alayhi ìwọ abdullahi ibn amr ibn al-aas mọ́dàbí lágbájá o lágbájá wo ìmáa jí láti sin lọ́wọ́. ọwọ́ apàdà fi àǹjí sílọ̀ ọ̀padà fi sílẹ̀ eléyìí túmọ̀ sí pé kò sóore lára ẹni náà tó mùsùlùmí tí èjì lóru kò sóore lára ẹni náà tó yẹ pé tó ti sùn yóò sùn àlùfájàrí nìkan ní máa jì ó rí lọ́wọ́ lára rẹ̀ nígbà tó pé tó ràn ọ̀bá yọ ọjọ́ kan ò ní jí ìwọ ò ti ẹ̀rántí ọjọ́ kan rí tó jí ṣáájú kálífájàrí tó yọ. tó o gbé àgé rẹ tó lọ sàlùwàlá tí wọn náà wá dúró níwájú ọlọ́run tó ń bẹ lọ́n tó ń pè a orí púpọ̀ lọ sọnù fúnra rẹ̀ tó bá ọmọ atanra rẹ̀ dànù ọmọ atanra rẹ̀ dànù ọmọ àṣìṣe àwọn tí ọ̀gbọ́ lọ́wọ́ bá ọmọ sọ pé ogun ayé kan jà wọn ogun ayé kan ti ń bá wọn jà gbogbo nǹkan náà lógun ayé ètò ara rẹ̀ fà kó jogún ayé lọ ìwọ ń fẹ́ kọ́ lọ́wọ́ gbọ́ ìwọ sì sọ ọ́ lásọ̀ọ́lẹ̀ kan ìwé ìsìn náà òdì lórúkọ ọbẹ̀ náà òdì lórúkọ òdì lórúkọ pé ọlọ́run kọ́ owó tí ó ṣẹlẹ̀ owó dáadáa tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá ó ṣe fún ọ ẹni tí ń dúkùkù lájà mọ́ ọ̀pọ̀ lọ́tún àti lọ́sì àwọn fẹ́ bá tiẹ̀ jẹ́ ọ̀pọ̀ lọ́tà ń tirẹ̀rẹ̀ àwọn tí ọ̀fẹ́ kọ́ ta fún ọ ọ̀pọ̀ lọ́tà wá àwọn tí wọn bá gbé tí wọn bá gbé wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọn bá gbádùgbò wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọn bá gbélu wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ẹjọ́ wà láyé wọn bẹ́ẹ̀nbẹ́ẹ́ ìwọ náà tó mà pé ewu aburú ọ̀ràn òun ló yí ọká ní gbogbo ọ̀nà ni àfi bí màálù ṣé ìwọ náà ọ̀lẹ́sọ̀rọ̀ gbéjà ó ti ẹ̀dí ló bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ rẹ kó ṣe ń àsìkò tá a wí hùn kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́ sọ kọ́ gbọ̀ ọlọ́run kọ́ sọ kọ́ gbà ọ́ kọ́ là ọ́ torí ẹ̀ jọ̀mọ́ ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe èyí tá a ti sùn tó ti ba tiwa jẹ́ nínú oorun ó tó gẹ́ ó tó gẹ́ ẹ sọ fún oorun kó tó gẹ́ mo fẹ́ ní abala kan nínú àsìkò tí mo fi ń sùn láyé láti máa fi ṣe dáadáa láàrin mi àtọ́lọ́ mo fẹ́ máa jí lóru láti máa sin lọ́ọ̀ mo fẹ́ máa jí lóru láti máa pè ọ́ lọ́ọ̀. àwọn keferi gan-an fẹ́ gbádùn àwọn anù lásán àti àwọn onítùmọ̀ bíi ti wùlé ma ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èyí sùn wọ́n èyí sùn wọ́n làwọn lọ kíní kan ìṣòro tí dàjà dí kan àwọn agbọ́n bàbá àti màmá àtàwọn ará àdúgbò àtàgbogbo wọ́n rọ́bọ̀ wọ́n rọ́bọ̀ tuntun gbádùn àwọn onítùmọ̀ ìwọ́tọ́lọ́ wa fún ní wúrà ọwọ́ afẹ́ ìwọ tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó fi ọ sójú ọ̀nà tó dá ọwọ́ afẹ́ máa fi gbẹ́ ọfẹ́ máa fi sọ̀nà ìwọ tọ́lọ̀ ń gbé ẹ̀sìn ìsìláàmù fún tó ẹ̀sùn gbogbo àwọn dáadáa gbogbo orí inú rẹ̀ lọ́wà ìwọ lọ wá fi ọkà rẹ ló filẹ̀ fàjájẹ ọ̀dà tó yẹ kó o ṣe mà ọ̀dà bó ṣe yẹ kó o pe ọlọ́mà ọwọ́ àmọ́ atáré láti ilé oníṣègùn lọ ilé lọ ìwọ sì jẹ́ ẹni tó jẹ́ pé ọlọ́run fi kẹ́nẹ́ sí ọ tó lè fi hàn ẹ̀yìn rẹ tí ń ọ ti ń sí ọ bí ìkánná rẹ. ọ̀hún aṣọ kò ń gbé nu wàhálà àbí wàhálà bẹ̀rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ ni ò tí ì rí ọ̀pọ̀lọ́ ọ̀hún yóò pè nítorí dájú ni pé ní tí ò tọ́lọ̀ a lò fún dáadáa a ti ń tètè páyé la wà ayé náà láàmú abẹ láéláé kẹ bá ń bá wa náà ti ń bẹ láéláéláé ẹ rí pa àwọn ìyá wa àwọn náà kú à ń tètè pé agbára wa ká àwa àwa kọ́ ni agbára rẹ̀ wọ́n rondo yìí tí kà sọ sínú kòròǹfò sánà ǹjẹ́ ọba kú torí di eléyà amúra sádùá ẹ má àgbàgbé orí ara wa ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ ràn lọ láti lè máa dìde sílọ́ọ̀n lóru. ọlọ́run dàkú má sí wa láláì méjì kàn hmm, ẹni tí anabi sọlọ lọ àìsàn là ń ròyìn fún sàábẹ mi má dàbí lágbájá má dàbí lágbájá sàábẹ lọ náà bá má dàbí lágbájá torí pé máa jí lóru tẹ́lẹ̀ tí ó sin lọ kọ wá jí má ọlọ́run má ṣe tiwa náà bẹ torí ọlọ́run dàkú ràn wá lọ́wọ́ yá lè mójútó ọ̀rọ̀ ara wa jọ́sìn tá a máa ṣe eléyìí tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa tí ó fi máa yọ́nú sí wa tí ó fi jẹ́ pé ó ṣe wá lẹ́rú gidi tó ṣe pé yọ padà rà lìjánná wọ̀ ọlọ́run ọba kó ṣe ṣíṣe rẹ̀ ní fún wa àwọn òkúta àdìgbòlù tí kọ dínà ẹni láti sin lọ́n bọ́lọ́run ọba ti ṣe ń fẹ́ ọlọ́run gbé kúrò lọ́nà wa ọlọ́run kọ́ gbé wa ọlọ́run gbé wa pé ńgbà tá à ń sọ̀rọ̀ nípa ká ọba nínú ẹ̀ ká máa pé ọ̀gá wa anabi òun náà lọ́lọ́wọ́n bá tọ́nà rẹ̀ ṣàlàyé gbogbo àwọn dáadáa yìí fún wa nínú wọ rẹ̀ lórí wa eléyìí tá gbọ́dọ̀ máa mójútó òun náà ní ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run àtàwọn màlẹ́kà alápọ̀nlé gan àwọn náà ń ṣe àsọ̀láàtù fún anabi Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ̀ wọn tó wá pa á àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam kíkọ́ àwọn ọmọ ṣe àsọ̀láàtù fún ká sì máa kí ní kíkí gidi.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 وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله